ẹ káàbọ̀ lónìí sí stream globe devotional stream globe devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn kristi atọ́kùn yín ni olúyẹmí adẹ́nìjì àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa tòní ló sọ wípé àkùkọ sì kọ a ó láti inú ìwé matthew orí ìkẹrìnlélógún dínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàlélọ́gbọ̀n ó kà báyìí pé pétérù dá lóhùn pé bí gbogbo àwọn yòókù bá tilẹ̀ padà lẹ́yìn rẹ̀ bíi tèmi kọ́ ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ẹni tí wọ́n fi ayé wọn fún jésù lẹ́yìn ìwàásù tí ó lágbára náà wọ́n sì wà níwájú pẹpẹ ní orí eékún wọn arákùnrin Jóò pẹ̀lú jẹ́ ọ̀kan lára wọn ní ọjọ́ yìí gan bí ó ṣe ń fi ayé rẹ̀ fún Jésù ni ó jẹ́ ẹ̀jẹ́ fún Olúwa pé bí gbogbo ènìyàn bá tilẹ̀ padà lẹ́yìn rẹ̀ Olúwa èmi kì yóò padà ṣùgbọ́n ọjọ́ gorí ọjọ́ oṣù sì gorí oṣù iná náà ó jó àjò rẹ̀yìn ìtara náà ó sì dínkù ó da ẹ̀jẹ̀ rẹ̀ arákùnrin Joe di ẹni tó ń gbé ìgbé ayé rẹ̀ bí ẹni tí kò ní Kristi. gẹ́gẹ́ bí ìwé Matthew orí ìkẹrìndínlọ́gbọ̀n abala tó gbẹ̀yìn ẹsẹ̀ ìkẹrìnléláàádọ́rin ti sọ pé lójú kan náà àkókò sì kọ nígbà náà ni Pétérù rántí ohun tí Jésù ti sọ fún pé kí àkókò tó kọ ìwọ ò mi lẹ́ẹ̀mẹ́ta pétérù sì lọ kúrò níbẹ̀ ó ń sunkún kíkorò ní gbogbo ìgbà ni ọlọ́run yóò máa rán àmì àkùkọ yóò sì kọ ẹnìkan ò fura tàbí kí ẹnìkan ṣe àkíyèsí tàbí kí iṣẹ́ ìránṣẹ́ kan wá ǹjẹ́ ìwọ náà yóò gbọ́ bí ṣé ó padà sí ọ̀dọ̀ olúwa gẹ́gẹ́ bíi ti pétérù. ọlọ́run yóò gbà ọ́ padà nígbàkúgbà tí o bá padà kò tilẹ̀ ní kọtí ọ̀gbọ́n sí ẹ̀bẹ̀ rẹ̀ máa lọ sínú ayé lónìí kí o máa mọ̀ wípé ọlọ́run ń dúró dè ọ́ ní gbogbo ìgbà nígbà tí o bá padà iná náà yóò jó lẹ́ẹ̀kan sí ìtara náà yóò padà wá àwọn ẹ̀ṣẹ̀ rẹ àti ìgbà ni ọlọ́run yóò dárí wọn jìn ọ́ ọlọ́run yóò sì fún ọ ní ìgbé ayé tuntun àdúrà dúpẹ́ lọ́wọ́ jésù nítorí tí ó fẹ́ ọ sọ fún olúwa pé olúwa ràn mí lọ́wọ́ láti padà sí ọ̀dọ̀ rẹ ní gbogbo ìgbà tí mo bá sáko lọ mo fẹ́ láti máa gbé nínú ìfẹ́ rẹ ní ìgbà gbogbo ràn mí lọ́wọ́ láti ṣe bẹ́ẹ̀ àmín ǹjẹ́ ìwọ tilẹ̀ ń gbọ́ mi? o ò tí ì fi ayé rẹ fún Jésù rárá tàbí o ti fi ayé rẹ fún Jésù ní ìgbà kan rí ṣùgbọ́n ìwọ náà ti ṣẹ́ Jésù ó sì wù ọ́ ní àkókò yìí láti padà sí ọ̀dọ̀ Olúwa rẹ ǹjẹ́ ò bá gba yìí pẹ̀lú mi níbikíbi tí o bá wà di ojú rẹ kí o wí tẹ̀lé mi báyìí pé Jésù Olúwa mo dúpẹ́ nítorí tó o fẹ́ mi mo dúpẹ́ nítorí tí o fi ara rẹ rúbọ fún mi kí èmi ó bàa lè di ẹni ìyè lónìí yìí wọ inú ayé mi wá gba ọkàn ẹ̀mí àti ara mi máa bá mi gbé máa jẹ́ olúwa àti olùgbàlà mi fún mi ní ẹ̀mí mímọ́ rẹ láti máa darí mi fa ọkàn mi sí ọ̀dọ̀ ìwọ tìkára rẹ kí ayé mi kó wúlò fún ògo rẹ jésù olúwa wa tí o bá gbàdúrà yìí pẹ̀lú mi mo kí ọ kú oríire nítorí tí o ti di ọmọ ọlọ́run ṣe àkíyèsí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wà lẹ́yìn òpin ẹ̀kọ́ yìí o lè fi àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kàn sí wa ọlọ́run yóò sì di ọmú àyọkà látinú bíbélì kíka bíbélì já májẹ̀mú titun láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ fún àwọn àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun já lónìí a ó kà láti inú ìwé kọ́rìntì kínní orí ìkọkànlá àti orí ìkejìlá ẹ máa bá wa ká lọ. kọ́rìntì kínní orí kọkànlá ẹ máa farawé mi bí èmi náà ti ń farawé Kristi mo yìn yín nítorí pé ẹ ń rántí mi nígbà gbogbo àti pé ẹ kò jẹ́ kí àwọn ẹ̀kọ́ tí mo fi kọ́ yín látijọ́ bọ́ lọ́wọ́ yín mo fẹ́ kí ẹ mọ̀ pé Kristi ni orí fún olúkúlùkù ọkùnrin ọkùnrin ni orí fún obìnrin Ọlọ́run wá ní orí Kristi ọkùnrin tí ó bá ń gbàdúrà tàbí tí ó ń wàásù tí ó borí fi àbùkù kan orí rẹ̀ ṣùgbọ́n obìnrin tí ó bá ń gbàdúrà tàbí tí ó ń wàásù láì bo orí fi àbùkù kan orí rẹ̀ ó dàbí kí ó kúkú ori orí nitori nítorí bí obìnrin kò bá bo orí kí ó kúkú gé irun re mọ́lẹ̀ ṣùgbọ́n tí ó bá jẹ́ ìtìjú fún obìnrin láti gé irun re mọ́lẹ̀ tàbí láti fa orí re. a jẹ́ pé ó ní láti bo orí re. nítorí kò tọ́ kí ọkùnrin bo orí rẹ̀ nítorí àwòrán àti ògo Ọlọ́run ni. ṣùgbọ́n ògo ọkùnrin ni obìnrin nítorí ọkùnrin kò wá láti ara obìnrin obìnrin ni ó wá láti ara ọkùnrin àti pé a kò dá ọkùnrin nítorí obìnrin obìnrin ni a dá nítorí ọkùnrin nítorí èyí ó yẹ kí obìnrin ní àmì àṣẹ ní orí nítorí àwọn áńgẹ́lì ṣùgbọ́n ṣá nínú Olúwa bí obìnrin ti nílò ọkùnrin bẹ́ẹ̀ ni ọkùnrin nílò obìnrin nítorí bí ó tilẹ̀ jẹ́ pé láti ara ọkùnrin ni obìnrin ti wá láti inú obìnrin ni ọkùnrin náà sì ti wá ṣùgbọ́n ohun gbogbo ti ọ̀dọ̀ olúwa wá ẹ̀yin náà ro ọ̀rọ̀ ọ̀hún wò láàrin ara yín ǹjẹ́ ó bójúmu pé kí obìnrin gbàdúrà sí ọlọ́run láì borí mo ṣe bí iṣẹ́ ẹ̀dá pàápàá kọ́ yín pé tí ọkùnrin bá jẹ́ kí irun rẹ̀ gùn ó fi àbùkù kan ara rẹ̀ bẹ́ẹ̀ sì ni pé ohun ìyìn ni ó jẹ́ fún obìnrin tí ó bá jẹ́ kí irun rẹ̀ gùn nítorí a fi irun gígùn fún obìnrin láti bò ó lórí bí ẹnikẹ́ni bá fẹ́ máa jiyàn lórí ọ̀rọ̀ yìí kí ẹ mọ̀ pé ní tiwa a kò ní oríṣi àṣà mìíràn bẹ́ẹ̀ ni kò sí nínú àwọn ìjọ Ọlọ́run nígbà tí mo ń sọ èyí nǹkan kan wà tí n kò yìn fún nítorí nígbà tí ẹ bá péjọ ìpéjọpọ̀ yín ṣe ibi ju rere lọ nítorí ní ọ̀nà kìíní mo gbọ́ pé nígbà tí ẹ bá péjọpọ̀ gẹ́gẹ́ bí ìjọ ìyapa máa wà láàrin yín mo gbàgbọ́ pé òtítọ́ wà nínú ìròyìn yìí nítorí ìyapa ní láti wà láàrin yín kí àwọn tí ń ṣe ẹ̀tọ́ láàrin yín lè farahàn nítorí èyí nígbà tí ẹ bá péjọ sí ibì kan náà kì í ṣe oúnjẹ alẹ́ olúwa ni ẹ ń jẹ nítorí pé ẹnìkọ̀ọ̀kan nínú yín ní máa ń kánjú jẹun ebi a máa pa àwọn kan nígbà tí àwọn mìíràn ti mu ọtí lámúyó ṣé ẹ kò ní ilé tí ẹ ti lè máa jẹ kí ẹ máa mu ni àbí ẹ fẹ́ kó ẹ̀gàn bá ìjọ Ọlọ́run ni ẹ fẹ́ dójú ti àwọn aláìní àbí bẹ́ẹ̀ kọ́ kí ni kí n sọ fún yín ṣé kí n máa yìnyín ni rárá o n kò ní yìnyín fún èyí nítorí láti ọ̀dọ̀ Olúwa ni mo ti gba ohun tí mo fi kọ́ yín pé ní alẹ́ ọjọ́ tí a fi Jésù Olúwa lé àwọn ọ̀tá lọ́wọ́ ó mú búrẹ́dì lẹ́yìn tí ó ti dúpẹ́ tán ó bù ú ó ní èyí ni ara mi tí ó wà fún yín ẹ máa ṣe èyí ní ìrántí mi bákan náà ni ó mú ife lẹ́yìn oúnjẹ ó ní èyí ni ife ti májẹ̀mú titun tí a fi ẹ̀jẹ̀ mi dá nígbàkúgbà tí ẹ bá ń mu ẹ máa ṣe èyí ní ìrántí mi nítorí nígbàkúgbà tí ẹ bá ń jẹ búrẹ́dì yìí tí ẹ sì mu nínú ife yìí ẹ ń kéde ikú olúwa títí yóò fi dé nítorí náà ẹnikẹ́ni tí ó bá ń jẹ búrẹ́dì tàbí tí ó mu nínú ife olúwa láì yẹ jẹ̀bi ìlòkulù ara àti ẹ̀jẹ̀ olúwa kí olúkúlùkù yẹ ara rẹ̀ wò kí ó tó jẹ nínú búrẹ́dì kí ó sì tó mu nínú ife olúwa nítorí ẹni tí ó bá ń jẹ tí ó mu láì mọ ìyàtọ̀ tí ó wà nínú ara Kristi ìdájọ́ ni ó ń jẹ tí ó sì ń mu lórí ara rẹ̀ nítorí èyí ni ọ̀pọ̀lọpọ̀ yín ṣe di aláìlera àti ọlọ́kùnrùn tí ọ̀pọ̀lọpọ̀ tilẹ̀ ti kú ṣùgbọ́n tí a bá ti yẹ ara wa wò a kò ní dá wa lẹ́jọ́ ṣùgbọ́n bí a bá bọ́ sínú ìdájọ́ Olúwa ó ń fi ń bá wa wí ni kí ó má bàa dá wa lẹ́bi pẹ̀lú àwọn yòókù nítorí náà ẹ̀yin ará mi nígbà tí ẹ bá péjọ láti jẹun ẹ máa dúró de ara yín bí ebi bá ń pa ẹnikẹ́ni kí ó jẹun kí ó tó kúrò ní ilé kí ìpéjọpọ̀ yín má bàa jẹ́ ìdálẹ́bi fún yín nígbà tí mo bá dé n ó ṣe ètò nípa àwọn nǹkan tí ó kù. kọ́ríntì kínní orí kejìlá ẹ̀yin ará n kò fẹ́ kí nǹkan nípa ẹ̀bùn ẹ̀mí mímọ́ ṣókùnkùn sí yín ẹ mọ̀ pé nígbà tí ẹ jẹ́ aláìmọ̀ Ọlọ́run ẹ ń bọ òrìṣà tí kò lè fọhùn à ń tì yín sí wá sẹ́yìn nítorí náà mo ń fi yé yín pé kò sí ẹni tí ó lè máa fi agbára ẹ̀mí Ọlọ́run sọ̀rọ̀ tí ó jẹ́ fi Jésù gégùn bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ó lè wí pé Jésù ni Olúwa láì jẹ́ pé ẹ̀mí mímọ́ bá darí rẹ̀ oríṣiríṣi ni ẹ̀bùn ẹ̀mí mímọ́ ṣùgbọ́n láti ọ̀dọ̀ ẹ̀mí kan náà ni wọ́n ti ń wá oríṣiríṣi iṣẹ́ ìránṣẹ́ ni ó wà ṣùgbọ́n olúwa kan náà ni à ń sìn oríṣiríṣi iṣẹ́ ni ó wà ṣùgbọ́n ọlọ́run kan náà ni ń ṣe ohun gbogbo nínú gbogbo ènìyàn iṣẹ́ ẹ̀mí mímọ́ ń farahàn nínú olúkúlùkù wa fún ire gbogbo wa nítorí láti ọ̀dọ̀ ẹ̀mí mọ́ ni a ti fún ẹnìkan ní ẹ̀bùn ọ̀rọ̀ ọgbọ́n a sì fún ẹlòmíràn ní ẹ̀bùn ọ̀rọ̀ ìmọ̀ láti ọ̀dọ̀ ẹ̀mí kan náà ẹlòmíràn ní ìgbàgbọ́ láti ọ̀dọ̀ ẹ̀mí kan náà ẹlòmíràn ní ẹ̀bùn láti ṣe ìwòsàn láti ọ̀dọ̀ ẹ̀mí kan náà ẹlòmíràn ní ẹ̀bùn àti ṣe iṣẹ́ ìyanu ẹlòmíràn ní ẹ̀bùn ìwàásù ẹlòmíràn ní ẹ̀bùn òye láti mọ ìyàtọ̀ láàrin ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí èké ẹlòmíràn ní ẹ̀bùn láti fi èdè àjèjì sọ̀rọ̀ ẹlòmíràn ní ẹ̀bùn láti túmọ̀ àwọn èdè àjèjì ọ̀dọ̀ ẹ̀mí kan ṣoṣo ni gbogbo ẹ̀bùn wọ̀nyí ti wá bí ó sì ti wù ú ni ó pín wọn fún ẹnìkọ̀ọ̀kan nítorí gẹ́gẹ́ bí ara ti jẹ́ ọ̀kan tí ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà bí gbogbo àwọn ẹ̀yà ara ti pọ̀ tó síbẹ̀ tí ara jẹ́ ọ̀kan ṣoṣo bẹ́ẹ̀ ni Kristi rí nítorí nípa ẹ̀mí kan ni gbogbo wa fi ṣe ìrìbọmi tí a fi di ara kan ìbáà ṣe pé a jẹ́ Júù tàbí Gíríkì àbáà jẹ́ ẹrú tàbí òmìnira nínú ẹ̀mí kan ṣoṣo ni a ti fún gbogbo wa mu nítorí kìí ṣe ẹ̀yà kan ṣoṣo ni ara ní wọ́n pọ̀ bí ẹsẹ̀ bá sọ pé èmi kìí ṣe ọwọ́ nítorí náà èmi kò sí nínú ara èyí kò wípé kìí tún ṣe ẹ̀yà ara mọ́ bí etí bá sọ pé èmi kìí ṣe ojú nítorí náà èmi kò sí nínú ara kò wípé kí ó má ṣe ẹ̀yà ara mọ́ bí gbogbo ara bá jẹ́ ojú báwo ni yóò ti ṣe gbọ́ràn bí gbogbo ara bá jẹ́ etí báwo ni yóò ti ṣe gbóòórùn ṣùgbọ́n lóòótọ́ ni Ọlọ́run fi àwọn ẹ̀yà ara kọ̀ọ̀kan sí ipò wọn bí ó ti wù ú bí ó bá jẹ́ pé ẹ̀yà kan ṣoṣo ni gbogbo ara ní níbo ni ara ìbá wà bí ó ti wà yìí ẹ̀yà púpọ̀ ni ó ní ṣùgbọ́n ara kan ṣoṣo ni ojú kò lè wí fún ọwọ́ pé n kò nílò rẹ bẹ́ẹ̀ ni orí kò lè wí fún ẹ̀ṣẹ̀ pé n kò nílò yín kàkà bẹ́ẹ̀ àwọn ẹ̀yà ara tí kò lágbára jẹ́ àwọn tí a kò lè ṣe aláìní àwọn ẹ̀yà mìíràn tí a rò pé wọn kò dùn ún wò ni à ń dá lọ́lá jù àwọn ẹ̀yà ara tí kò dùn ún wò ni à ń yẹ́ sí jùlọ bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀yà ara tí ó dùn ún wò kò nílò ọ̀ṣọ́ lọ títí ọlọ́run ti ṣe ètò àwọn ẹ̀yà ara ní ọ̀nà tí ó fi fi ọlá fún àwọn ẹ̀yà tí kò dùn ún wò kí ó má bàa sí ìyapa nínú ara ṣùgbọ́n kí gbogbo àwọn ẹ̀yà ara lè máa ṣe àjò kan náà fún ara wọn bí ẹ̀yà ara kan bá ń jẹ ìrora gbogbo àwọn ẹ̀yà yòókù ni máa ń bá jẹ ìrora bí ara bá tu ẹ̀yà kan gbogbo àwọn ẹ̀yà yòókù ni yóò máa bá a yọ̀ ẹ̀yin ni ara Kristi ẹ̀yà ara rẹ̀ ni ẹnìkọ̀ọ̀kan yín oríṣiríṣi ènìyàn ni Ọlọ́run yàn nínú ìjọ àwọn kìíní ni àwọn àpọ́stélì àwọn kejì àwọn wòlíì àwọn kẹta àwọn olùkọ́ni lẹ́yìn náà àwọn oníṣẹ́ ìyanu kí ó tó wá kan àwọn tí wọ́n ní ẹ̀bùn láti ṣe ìwòsàn tàbí àwọn tí ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ẹlòmíràn tàbí àwọn tí wọ́n ní ẹ̀bùn láti darí ètò iṣẹ́ ìjọ àti àwọn tí wọ́n ní ẹ̀bùn láti sọ èdè àjẹ́ gbogbo yín ni àpọ́stélì bí àbí gbogbo yín ni wòlíì ṣé gbogbo yín ni olùkọ́ni àbí gbogbo yín ni ẹ lè ṣe iṣẹ́ ìyanu kì í ṣe gbogbo yín ni ẹ ní ẹ̀bùn kí á ṣe ìwòsàn bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo yín ni ẹ lè sọ èdè àjèjì àbí gbogbo yín ni ẹ lè túmọ̀ àwọn èdè àjèjì ẹ máa fi ìtara lépa àwọn ẹ̀bùn tí ó ga jùlọ ṣùgbọ́n wọn ò fi ọ̀nà kan tí ó dára jùlọ hàn yín ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí 0244